sango dúpẹ́ sango makala dúpẹ́ sango makala kẹpàt. ẹ̀gbọ́n. sango kẹpàt. kọ̀ńdọ́tọ̀. sango kẹpàt ìgbòdú garage. alaye fa lọ jà ẹ ẹ yóò pa nígbà tó ti sílẹ̀ yìí. alaye kí ló ṣẹlẹ̀ àwọn olórí ibẹ̀ yẹn wà àgbà bẹ̀ wọ́n lé ojú ẹ̀ máa ń pọ̀ bẹ̀ bọ̀. ẹ ah. ẹ ṣáà já o. ẹ ṣẹ̀ dé kù. sango makala kẹpàt. sango makala dúpẹ́. sango makala kẹpàt. <laughs> ikú ẹ̀ ọmọdé lásìkò yìí àjẹwà ani tó lọ́wọ́ máa ti wéèrè sami lajà. wọ́n bá gbẹ̀mí la kárẹ́dà wọ́n bá gbẹ̀mí la kárẹ́dà London mo jẹ́ bẹ̀rẹ̀ ọ̀yà London na stop fún ẹ. London kò stop fún o. àbẹ̀wò. ani tó ayé gbọ́ ni. wọ́n kà mílẹ̀ wọ́n kà mílẹ̀ wọ́n kà mílẹ̀. tàbí ọmọ gbọ́dọ̀ abẹ́rẹ́ sẹ́ni fúláwà àti bẹ́ẹ̀ wéèrè lọ́wọ́ mọ́tò. ọlọ́run mọ́ bọ́yìí máa ń sùn. ẹ ní bọ́ọ̀ ní ti pa ọgbọ́n tàdé kọ́lẹ́ gbà. aṣọ yín náà dá o. ọlọ́run

Ọlájọmí ah, ó lè já lọ gbogbo ọjọ́ màtí lọ tán. ṣètò ilé ètò ìjẹ́kí. ò fọ́ ni ṣíṣe wà nù kí n àárín nǹkan lọ fún ìyá mi yìí. You're right. Oh, elegant as usual. Thank you, darling. You're welcome. <laughs> àwọn ìlú àsùn. bẹ́ẹ̀ni ma. <laughs> ó mà ṣe o eré ìgbà tó kágbàlú ká máa jó èmi ara aṣọ lọ́jà o ọ̀la ara aṣọ lọ́jà o ọjọ́ àbáwù làṣọ lóko ọmọdé kára ọtí fọlá ẹ kí ló fi mí pè mí kí ni gbogbo eléyìí tó ra fún ṣé àjọ ni mo ní kó ra wá fún mi àbólẹ́nu léde mi ò bá jọ mo ní ọmọ ni mò ń fẹ́ ọmọ ni kó ra wá fún mi kó o fi inú ẹ̀ ṣoyún kó o fi ẹ̀yìn gbọ́mọkùn fún mi nínú ilé wa kò sákùn ọ̀ràn mi á sọ ọmọ mi dàgbọ́n wá ra aṣọ wá fún mi àyèmí fúnra ara mi ajímàwọ̀ dànù arìnrìn àrìndọ̀tì lèrè mi nígboro má sọ fún ẹ ìlú èyí ìjọ tí wọ́n ti tọ́ ọmọ mi ti fẹ́ dénú lé ìjẹ́ mo wà ní sáì. Ah! mo ra wá fún mo ra wá fún ìṣẹ́ni lébi ẹbí ẹ̀ṣọ́ fàáyé. ẹ̀ ṣáàpọ̀ tí ẹ̀ appreciate nǹkan tó rà á fún un. gbẹ̀rù burúkú sọ̀rọ̀ ta ló tiẹ̀ gbé ẹ sọ̀rọ̀ nù. kíkí bí ìkìlọ̀ fẹ́ bá bá ti bá sọ̀rọ̀ fún bàbá dàtí ṣé mi ò mọ ló sọ fún yẹn ṣé aṣọ ni mo fẹ́ rà ni ṣáṣẹ́ ni mo ní kó rà fún mi àbí mi ràṣọpọ̀ mo ní kéèyàn fún mi lọ́mọ kó fún mi lọ́mọ wọ́n gbàgbé orin àwọn Yorùbá. wọ́n ní ọlọ́mọ ló láyé ọlọ́mọ ló láyé bàbá lókè kò fún mi lọ́mọ rẹ̀ bẹ́ẹ̀nìyàn lẹ́gbẹ̀rún àpò tí o bá bímọ o lè gbé ènìyàn lẹ́gbẹ̀rún àpò bí o bá bímọ o ṣègbè ọlọ́mọ ló láyé ọlọ́mọ lòláyé bàbá gbòkè kò fún alọ́mọ ọmọ rẹ̀ fojoojúmọ́ ń pààrọ̀ aṣọ bíi ìjọba kò ṣe pé ká wà sórí ká wà sọ́rùn òun múra lójoojúmọ́ ayé òun pààrọ̀ aṣọ bíi ìjọba ní ẹni tó fẹ́ jẹ. ọkọ o ọkọ o èrò èrò ọkọ o ọkọ o ọmọ rẹ̀ èyí àrà ẹ̀lẹ́ ọkọ mi. bọ̀dá ìwákìbí ìwákìbí ìwékìbí kárámẹ́yà. ọmọ fún àìlè ní ìkẹ́ èmi ti ẹnì kọ́kọ́ gbogbo ọjọ́ ni ṣe búrú ọmọ tó ti lé ìyùn ní má fà á ìyùn bí yorùbá ti ń bímọ àwọn ọmọ máa jẹ jáde ni bí ẹ wò bí ò bá sọmọ láwọ̀ ẹwà máa ń ṣáàdì. mọ́mí ẹ wò gbogbo nǹkan tó ní kí n máa ń gbà mí o owó pọ̀ lọ́wọ́ mi but mo promise you wẹ́n next má bọ̀ lọ́dọ̀ yìí má bá yẹn. gbogbogbò mo para nǹkan èmi kan tí mo ní kó ra àgọ́ mo fi ń yọ̀ sí ẹ lọ́rùn mo rí bùkátà ẹ̀ ni mo fi tó náwó lé lórí kọ́ńpì làwọn tó náwó lé lórí kọ́ńpì lọ́la ni fún ẹ̀ kéèyàn náwó lé kọ́ńpì tó dáadáa jù àwọn kọ́ńpì gidi rèé má wo ọkọ mi ẹ̀ ẹ̀ ẹ̀ ìyí tí You eat uh, Indomie? Yes. Eh? I will cook for you. And you are you. I just want to go eat it. Shall you go go? Go eat tata. Èmi mo ní owó mi ló fi rà. Make you go. Ẹlẹ́mọ̀ lè láyé. Ẹlẹ́mọ̀ lè láyé. Ẹni tó jà lọ́mọ. Àpéjọ pa yín àwọn ọmọ ah, yìí. À èmi kan kọ́. Àìjọba sọ ìbò síra wa ni. Màámi ẹ wò ẹ̀yin àti Fọlá fẹ́ má máa fi ẹ̀kún ṣera ẹ léṣe mo máa sọ fún ẹ pé tó bá tó àsìkò àti ìṣòro ìdí màmá là dúró èmi ló yẹ kí n wà ní situation tó ń fura ẹ sí mi èmi dẹ̀rẹ́ mi ò ṣe bẹ́ẹ̀ mo nígbàgbọ́ pé tó bá tó àsìkò fún wa láti bí ọmọ tó wà lọ́ra fún wa ó ṣọ́ra ẹ̀ ṣọ́ra ẹ̀ o gbogbo ìgbà ni màmá wa máa sọ̀rọ̀ sí mi wọ́n máa bú mi wọ́n máa pè mí lórúkọ rí pé mi ni mo ṣọmọ ṣé mi ni mo ṣọmọ ni. ṣé wàá yẹ pé ọmọ mi ṣàjèjì sí ẹ náà ṣé kò yẹ kó ti mọ ẹ lára ni a ló fi màmí sílẹ̀ pẹ̀lú tiwọn ṣé bẹ́ẹ̀ mi ló ń bá Táyọ̀ ẹ́ èmi tó dẹ̀ ń bá Táyọ̀ mi ò complain ó rọra tẹkùn bá má pọ̀ jù ó má lè dá rẹ̀ sí ọ̀lágbára. with or without children, I'm fine. I will always love you, okay? lòjò àná yẹn àfi bí kí n má wá ibiṣẹ́ lónìí. o òjò àtura gbá lòjò àná yẹn ọ̀dọ̀ boyfriend mi gan ló ká mi mọ́. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kòkòrò gbé nǹkan mi sára wúyẹ́. Please sign here. ṣẹlẹ̀ rí kí ló ṣara lé ẹ̀. ó yánu jù mí lọ ni o òbí tí ó wà sọ òbí tí ó wà sọ òun gẹ́gẹ́ bí iṣẹ́ àfi bí ẹ̀sù. èèyàn kí wà láyé kí tiẹ̀ mọ̀ bá ní àtẹ̀ ti bá mi bá mi jẹ́kì nǹkan tí mo ní kó jẹ́kì ẹjọ́ ẹ̀ pọ̀. ó gbádùn ọmọ kò fẹ́ jẹ́kì nǹkan látàrọ̀ lójú sí bíbí òòjọ́ tèmi ń bá mi gidi gan lóòótọ́ ni o lẹ́nu ọjọ́ mẹ́ta ìyókù mi ò fi mí lọ́kàn balẹ̀ rárá lórí ọ̀rọ̀ ọlọ́mọdé ó ti sú mi. Ah, ó ga ọ ọ̀rọ̀ àti akọ ẹ̀ season film ni o àmọ́ àní dúró náà ni kí aláboyún kó má ọmọ ẹ lọ́wọ́ o. wo ìgbà wo rárá bọ̀rọ̀ nípadà wá dẹ̀ mọ́ mi lọ́wọ́ ṣebí wọn náà mọ gbogbo ìgbìyànjú mi sá sókè sá sísàlẹ̀ ọ̀dọ̀ dókítà gbogbo ẹ̀ papọ̀ gbogbo nǹkan tí mò ń ṣe náà pàbó ni gbogbo ẹ̀ padà já sí wo ó ti sú mi. Ah. Yes, who is there? Oh, Tayo. Ẹ pẹ̀lú ọ̀dọ̀. Báwo ni? Yes, um, àwọn ọ̀gá láwọn ti ń ṣọ́ àti pẹ̀lú lórí intercom. Yeah. Wọ́n ti wà fix ẹ̀. Oh, okay. Wọ́n ní kẹ́yọ́ sọ̀rọ̀. Okay, right away. Jẹ́ kí n ní ọmọ lọ sórí lórí náà kò ń fẹ́ ṣe nílò bá ti bọ̀ máa yọ̀ obìnrin oníjó ti lóyún ta ló lè fún lóyún. a ní ò lè fún lóyún àwọn ọkùnrin wa ajá ló pọ̀ jù nínú wọn bẹ́ẹ̀ ni tí kí ni wọ́n bá ti bà wọ́n lẹ̀ kò síbi tí wọ́n lè fi di wọn gún bẹ́ẹ̀ ni. if i don dey keep up ìyókù kéré and if i don dey thank god i go dance go kéré àlàáfíà ẹ eh, àlàáfíà ẹ eh, àlàáfíà lójú àlàáfíà ẹ eh, àlàáfíà ẹ àlàáfíà lójú àlàáfíà ẹ àlàáfíà ẹ àlàáfíà lójú àlàáfíà ẹ. dájúdájú wèrè yìí ló máa fún wèrè kejì ẹ lóyún. àjálù lorúkọ tó ń pe ọkùnrin wèrè yìí èmi gan ti kọ́kọ́ rò pé bí àwọn òun ló fún lóyún ṣùgbọ́n àwọn èèyàn tó mọ̀ wọ́n dáadáa ládùúgbò ó ní kì í ṣe òun ó ní kò máa ń protect ẹ ni. ó dà táwa ló fún lóyún. àmì burúkú gbà ní wèrè tó olórí òun gbogbo iṣẹ́ tá a ṣe pátápátá ń ló ti bàjẹ́ ẹ̀. Ah! ayé mi ò mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé o. Fọlájọmí. Ah, mo gbé o. mọ̀ sunkún mọ́ ọgbọ́n ò digi lóòótọ́ ṣùgbọ́n ṣó wá rókùn tó digi ọ̀hún tí ó fi ṣùpọ̀ ń lèmi ó lò. mọ̀ sunkún mọ́. Okay ṣé ó wá já sí wípé mo máa tún ìwé mi wẹ̀ báyìí. ọ̀fẹ́ hmm, ìfarapẹ́ náà ṣùgbọ́n ohun tó jàjù ni wípé kíwò ti finú ṣoyún kó o sì mẹ́yìn rẹ̀ báyìí kó o fi gbé ọmọ pọ̀n bọ́bá tó ọ̀tún là gbogbo bẹ́ẹ̀mí ọba ti ṣe àwọn onílẹ̀ ẹ̀yìn wọ́n kọ̀ mí lọ́gbọ́n ọ̀hún. lè jẹ́ ẹ́ ìwọ tó jẹ́ pé torí pé òun ronú kó má ronú mọ́ ni mo ṣe àláwọ̀ ẹ láti tẹ̀lé àwọn ọ̀rẹ́ ẹ jáde ó tẹ̀lé wọn jáde tó ń ṣe ló bàrà jẹ́ ìgbà tó máa wọlé ní òru àná ó ti yó bìbà ó ti mọtí kọjá ara ẹ ó wá bí sí living room ó bí sí bedroom ẹ ṣé ni mo bẹ̀ sí ní clean gbogbo lé wá sọ pé kí n jẹ ẹjọ́ kí ni kí n jẹ fún kó tún lè bí again. má bínú ọkọ mi foríjì mi kó dẹ̀ máa wò àwọn ọ̀rẹ́ mi dẹ̀ sọ fún mi o mi mọ̀ pé ó máa pa mí dé gbogbo level ìbá all the same ṣáàjọ nítorí ọlọ́run dáríjì mi mo fọlọ́run ọba bẹ̀ foríjì mi. it's okay. jọ ọkọ mi má bínú. mo ti dáríjì. thank you darling. pé ìdùnnú rẹ ò ní ìfọ̀kànbalẹ̀ mi mo mọ̀ pé ọlọ́run á dùn wá nù láìpẹ́. mo ní but um, ẹ̀rù ló ń bà mí kó má lọ fẹ́yàwó mi lèmi nítorí àìrọ́mọbí mi. ṣùgbọ́n àìrọ́mọbí fẹ́yàwó mi lè fọlá ìfẹ́ tí mo ní sí ẹ ó kọjá ọ̀rọ̀ ó ní àrọ́mọbí àrọ́mọbí mi ò lè torí àrọ́mọbí fẹ́yàwó mi lè no not at all I love you so much and that's a fact. I love you too darling. okay mo dẹ̀ nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà ọlọ́run máa ṣọmọ tiwa náà fún wa. nǹkan tó ṣẹlẹ̀ pọ̀ o ìyàwó àgàn tó gbé sílé tó ló gbéyàwó sílé ńkọ́. mami mami. màmá mi màmá mi rárá sórí nǹkan tí àgbàjókòó tó rí tí ọmọdé kan bá dìde dúró tó gun gìrò kòkò lè rí ọkọ mi lọ wá fẹ́ lọ wá fẹ́ kó bímọ fún ẹ eléyìí ò ní bímọ irú ìwádìí tí mo ṣe wọn lárábìnrin yìí ò ní bímọ níbo lẹ ṣe ìwádìí dé tó ti sùn fún mi. irú béèrè wo ló ń bíbí yẹn irú béèrè wo ló ń bíbí yẹn òun purọ́ nìyẹn o bí ò ní lajú mi sílẹ̀ báyìí kí tá lùbọ̀ kú wọ ṣé wo ò mọ̀ pé bílẹ̀ ṣe iṣu tilẹ̀ mọ́ òun lọ́jọ́ orí ẹ̀ ń gòkè sí i ṣó fẹ́ fi irun funfun ọmọ nursery school ni ìwọ tiẹ̀ dúró náà nídìí ilé ìyá àti ti bàbá ta ló rágùn ọ̀ngbẹ nínú wọn rí kò ságùn ọ̀ràn mi bẹ́ẹ̀ ni sí wọn bàbá ẹ̀. sọ ó bá rẹ lójú ṣá bí o bá ṣe òkè kò tẹ́ lójú gbogbo tí mò ń sọ irọ́ ni mo pa tẹ̀lé mi tó bá fẹ́ kó dẹ́ lójú tẹ̀lé mi báyìí kó o wá lọ fojú ẹ̀ rí kó lè fi tiẹ̀ gbọ́. rán mi kan ọ̀nà ó sì di sájàdì àpẹẹrẹ rẹ̀ ó dẹ̀ ti dùpẹ́ owó pàpà náà òun náwó sájàdì àpẹẹrẹ bẹ́ẹ̀ ló rí gbà kọ̀bẹ́pẹ sílé akọ̀bẹ́pẹ làwọn eléyìí Fọlájọmí. ẹdìyẹ mi ń làágùn lórí ọ̀rọ̀ ẹ o irun ara ẹ ni ò já mọ́ ẹlẹ́dàá bàbá rẹ tó jẹ́ gbọ́n mi ó ń gbọ́ tí mo bá parọ́. ìyá olóògì ó ti sú mi ojoojúmọ́ nìyọ ọkọ mi ń fi wàhálà pa ilé ayé mi èmi ogun ọ̀la ìjà ọ̀túnla wàhálà lórí àìrọ́mọ bí ó ti sú mi ẹ wò ó mà ẹ fẹ́ ẹ rí tí mo ṣe rí ẹ rí tí mo ṣe rí rádaràdà ni ó ti fẹ́ pa mí ó ti sú mi bíi pé kí nǹkan mi kó tí ẹ̀ yé mi mọ́ ó ti sú mi. Fọlájọmí Fọlájọmí má máa ṣe léyìn ta ìta gbangba láwa ẹ kò sí ohun tó le tí kì í dẹ̀rọ̀. ẹ ọkọ mi má ronú má sunkún mọ́. ẹ ǹlẹ́ sáájé wá ẹ lẹ́yìn ọmọ ìyá tájù ẹ kọ́ ọ̀rọ̀ ajé ẹ ológì ah, ẹ bá kó kalẹ̀ ẹ ra bàbá mi láfíà kó ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́. kí wọn ọ̀fọ́lá. ẹ ẹ ara àbò làwọn. Ah, ah ẹ rántí fọlájọmí ọmọ àgòrò mọ́. Ah, fọlájọmí ọmọ àgòrò fọlájọmí ọmọ àgòrò bágúbọ́ọ̀lù ah, ah, dìde dìde dìde dìde ẹ eh, láfíà ni láfíà kó sọnùkù kékeré báyìí mo ti rí kẹ́yìn. bẹ́ẹ̀ni. ah yọ da fún ọ. àwọn ará ilé ńkọ́ èkó làwọn ń bẹ àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn ará èkó ńkọ́ ọkọ rẹ ńkọ́ àwọn ọmọ ńkọ́ ṣàlàáfíà rẹ. tí mo bá gbọ́ ẹ yé ó ní o ò lóyún látàárọ̀ títí dalẹ́ bó ti hùn kó mọ́. bẹ́ẹ̀ ni bàbá ah, ah. bẹ́ẹ̀ ni hmm? kò síbò tí mi ti ṣe tán kò sílé alájò tí mi ti dé hmm. kò sílé dókítà tí mi dé sí hospital tí mi ti dé àmọ́ pàbó ni gbogbo ẹ̀ ń já sí. Ah! ó mà ṣe o bó o ti ṣe ń sọ̀rọ̀ lọ ní ìsìn ó mú mi rántí àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lọ́dún tó ti pẹ́ Fọlá ó jọ pé àìlóyún rẹ ọwọ́ bàbá rẹ ló ti wá. ẹ bàbá mi. bẹ́ẹ̀ ni ṣe sùúrù. ẹ jọ ẹ ṣe sùúrù ṣé o mọ̀ pé bàbá rẹ a máa yíwọ́ padà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni oníṣègùn pàtàkì. bẹ́ẹ̀ni. lọ́dún náà lọ́hùn àwọn ìṣẹ̀lẹ̀ burúkú kan ṣẹlẹ̀ àwọn àgùnbánirọ̀ wọn wá sílùú wa àwọn ọmọ wa kéékèèké tó jẹ́ àwọn obìnrin àwọn àgùnbánirọ̀ yìí wọ́n bá wọn ṣàṣemáṣe mo fún wọn lóyún rẹpẹtẹ tó ṣe wípé wọn ò padà wá. fọlá èyí ló mú àwọn sisi mìíràn tó ṣe wípé wọ́n gbé nǹkan jẹ. o gbọ́ ọmọ mi ń bẹnu àwọn tá à ń sọ yìí èyí ni bàbá rẹ rí tó fi fi gbóyún dè sí ọ lára. bàbá mi. bẹ́ẹ̀ni yé. èrò rẹ̀ ni wípé básìkò bá tó fún ọ láti bàlágà hmm. òun yóò ṣe ẹ̀rọ rẹ̀ fún ẹ pẹ́ àmọ́ ọlọ́jọ́ ò jẹ́. bàbá kánò ẹ ṣàánú mi ẹ jọ kí ni ọ̀nà àbáyọ báyìí. ẹ ẹ bí mò ń lọ náà ló dẹ̀hùn ẹ kò sí lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni n ò mọ̀ àmọ́ ẹ ṣó mọ̀ pé bàbá rẹ ní ìwé oògùn kan ti máa ń gbé sẹ́gbẹ̀ẹ́ ní gbogbo ìgbà ó máa ń wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní gbogbo ìgbà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo mọ̀ owó yẹn dáadáa wọn máa ń gbé sẹ́gbẹ̀ẹ́ wọn all the time. yọ̀dà fún ọ. sórí bá a bá lè rí ìwé oògùn yìí ó dá mi lójú wípé ààrẹ ẹ̀rọ rẹ̀. ẹ bàbá bẹ́ẹ̀ ni. Ah, ẹ jẹ́ kí n lè sáré lọ báyọ̀ lógì káwọn àmọ́ ibi tó wà ẹ jẹ́ n sáré lọ. má pẹ́ o ah. abiemu. ìwé ìṣègùn mo mọ ìwé ìṣègùn tó ń sọ dáadáa. Ah. ṣùgbọ́n nígbà tá à ń tún lè ṣe tá à ń fi nǹkan tọrọ fáwọn èèyàn èmi ti gbé fún bàbá ewé. ẹ ti kó bá mi ẹ ti kó bá mi. lọ́nà wo nígbà tí ò wúlò tí o sì sẹ́ni tó fẹ́ lò tí mo kò sì wúlò fẹ́mi náà lèmi ṣe gbé tọrọ fún bàbá ewé ìgbà tó jẹ́ pé iṣẹ́ kan náà ni bàbá ewé àti bàbá rẹ̀ jọ ń ṣe. ok mo ti gbọ́ níbo ni ọ̀dọ̀ bàbá ewé. bàbá ìsàlẹ̀ ń bẹ̀ òun náà ni kò jìnnà. ẹ ó yẹ jí àlọ́bẹ̀. àmọ́ àwọn bàbá ewé èkó ni mo gbọ́ pé wọ́n fi ṣe ibùjókòó. ṣé ẹ mọ ibi tó ń gbé lẹ́kọ̀ọ́. tàbá délé wọn níbẹ̀ yẹn. ó yá ọjọ́ ọjọ́ ẹja lọ ẹ jọ̀ọ́ sà bàbá ewé ni mò ń béèrè. bàbá ewé. bẹ́ẹ̀ni sà. nínú stíríìtì yìí. rárá nínú stíríìtì kọ́ tó ń gbé nínú ilé yìí gangan. àwọn tó bá ti wá jẹ́ yẹn bàbá ewé kọ́ ló wà nílé yìí the only bàbá tá a ní ni bí bàbá àdúrà ni. rárá kò ń ṣe bàbá àdúrà bàbá ewé gangan lórúkọ wọn. àbàbà ah, àdúrà ni ẹni tó wà mí. ẹ wo ẹ tiẹ̀ fòun sílẹ̀ tó bá ti jẹ́ bàbá àdúrà yẹn náà ẹ jọ̀ọ́ sà báwo ṣe lè rí wọn. tó bá jẹ́ bàbá aládùúrà o ṣe rí chọ́ọ̀chì wọn ó wà nsàlẹ̀ ibi tẹ́ bá ti yà ọ̀nà tẹ́ máa lọ fún orísun nsàlẹ̀ ọ̀nà ọ̀nà church wọn wà tẹ́ bá máa bá wọn church. ẹ ṣe sá. ẹ káàsán ẹ̀yin sísí mi. ẹ káàsán sà. jọ kí ni mo lè ṣe fún yín. ẹ mẹjọ sà ṣé ẹ̀yin ni bàbá ewé. <laughs> nígbà kan nìyẹn ìyẹn nígbà tá a ti mọ̀nà ní ìsìn bàbá aládùúrà náà ń pè wá. ajẹ́ pé yín náà ni mò ń béèrè nígbà yẹn Fọlájọmí lorúkọ mi láti ìlú Òkèèrà ni mo ti wá èmi ni ọmọ ọ̀rẹ́ yín àgòrò fọlájọmí ọmọ àgòrò àgòrò bọ́gun bọ́ọ̀lù ah fọlá ìwọ ìwọ tó ti dàgbà yìí pẹ̀lẹ́ ọmọlúwàbí mm, kí ni mo lè ṣe fún yín. <laughs> Eh, actually sir kankan ni mo wá rí yín fún. ah o wá rí mi o ti rí jésù. pẹ̀lẹ́ inú mi dùn láti rí ẹ o ẹ arábìnrin yìí ń kọ́. ọ̀rẹ́ mi lòun sà. ẹ̀ẹ́n kristi adìẹ mú. ẹjọ́ sà wọ́n ní pé ìwé ìṣègùn bàbá mi ń pé ọwọ́ yín ló wà ẹjọ́ nítorí tọ́lọ́run ṣe lè gbé fún mi. lóòótọ́ àwa mẹ́ta là èmi àjàyí àti bàbá ń kánú. ṣé ó wá rí i láti bíi oṣù mẹ́jọ sísìn ni mo ti kó ọwọ́ yìí pé à ń ṣèṣègùn à ń jáwé à ń ṣègbò ni mo ti kọ́wọ́ ìdásílẹ̀ ni mo ti súnmọ́ ọlọ́run nítorí pé èmi àti jésù nísìn àjọ ń gbé ni ìwé tí wọ́n ń sọ̀rọ̀ èyí nígbà tí mo wò ó títí mo wá mo kàn wò pé òkè o mo ní àbúrò kan nílùú èkó yìí tóun ń já ewé egbò tó ń gbẹ̀bí ìwé yẹn ni mo gbé lọ fún un pé kóun máa lò. Ah! Ah! Ah! wọ́n ti ẹ̀ ní sùnìtì ẹ jọ dúró lọ́rùn ewu ibo lọ wà because ìwé tàǹsì ó ṣe pàtàkì kan sí wa níta. ìlú èkó ń bí iná ló wà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ṣùgbọ́n ẹ̀yin ọmọ mi ẹ ẹ jẹ́ ká súnmọ́ lọ. ẹ jọ báwo ni mo ṣe fẹ́ rí wọn báwo ni mo ṣe fẹ́ rí wé ìgbà ṣe lè fún mi ládírẹ́sì wọn. ẹ̀yin ẹ̀ máa lọ́n ti yẹn wọ mọ́tò tí ṣẹ́ni bóyá máa ń ṣe nìyẹn o tó bá ti ń wá wèrè ìjọ kiri. sọ pé méjì. wọ́n pé méjì takọtabo ni wọ́n ṣẹ́ni òun ti wèrè oníjó tiẹ̀ òun máa ń jó kiri tiẹ̀ ni kò kí ń fa jọ̀gbọ́n rárá ṣẹ́ni òun yìí àjálù lórúkọ ẹ̀ òun àti wàhálà ní gbogbo ìgbà tó bá ti ń wá wèrè oníjó kiri báyìí ó máa wèrè ẹ̀ tún máa ń peléke sí i ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ní mọ́tò kẹ́ máa lọ́ọ́ tí ẹ̀wọ̀n ó dọ̀ ti wà ẹ̀wọ̀n ní mọ́tò ẹ̀wọ̀n ní mọ́tò. òṣèlè jẹ́ ìṣá àbí jẹ́ ìgbẹ́. Koko. Yes, ma. Um, lóòótọ́ ni bàbá ewé tó jẹ́ ìgbọ́n mi ti fi ìwé ìṣègùn tẹ mẹ́nubà yẹn ránṣẹ́ sí mi. Àmọ́ um, dẹ̀ ti pè mí lórí fóònù. Àmọ́. <laughs> Màmá, ẹ má sunkún mọ́, kí ló dé, kí ló fẹ́ kú? Ẹ ní sùúrù, ṣé ẹ tún ti bẹ̀rẹ̀? Ṣé ẹ tún máa máa kí n bíbá yín sí ni? Ẹ wo tọmọ tẹ gbé dání náà. Àbúrò mi. Ẹ̀yin sisters, ẹ má bínú ṣe ní nǹkan tí àǹtí mi ń try láti sọ fún yín ni pé lóòótọ́ ló fi ìwé ìránṣẹ́ sí wọn ṣùgbọ́n àǹtí mi tó fi ìwé rán kò dọ́dọ̀ wọn tó fi ya wèrè. ṣé rí ìwé àti ìwé àjọ ẹgbẹ́ ni wọ́n lọ gbà ibi tó wà ń sìn àmọ́ tó fi ya wèrè. yẹ orí mi o ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ orí mi o ah. orí mi o àǹtí ah, ah, orí mi o eh, kí ló dé tí ìwé ṣe wá ka yín lára tó tó yìí ṣé oníṣègùn ni wọ́n ni. mo lè jẹ́ yín sẹ́ èmi ti bá mi. bọ̀dá ibo ni sísá yín yẹn wà báyìí báyìí báyìí. àti <laughs> náwó àti <laughs> nọ́ra gbogbo nǹkan láti ta nítorí àìsàn yìí síbẹ̀ pàbó ló já sí <laughs> ṣe ló ń jó kiri wọ́n tẹ̀ tí wọ́n á sọ lórúkọ wèrè oníjó náà sọ. wèrè oníjó. abalajọ náà. Ah! ògùn gùn títí títí bẹ́ẹ̀ náà ni ò lópin mo ń wò ó náà mo tú tú títí tí kò ṣeé tú bẹ́ẹ̀ náà mo dé tí ò sì ṣeé dé ah! àṣé bàbá rẹ̀ làdìtú bàbá ẹ jọ nítorí tọlọ́run ẹ ṣàánú mi èyí náà ṣàmù pé èyí ni mo mọ wá ń sábà ẹ jọ nítorí Ọlọ́run ẹ má jẹ́ tóbi. ẹ jọ sá ẹ jọ. Hmm. ẹ wò àfi kẹ́ ẹ má wò méjèèjì di àyìn ṣe rí tẹ́ ẹ bá ti mú dé àyìn a gbọ́dọ̀ ríwe yìí o Elédùmarè ó tọ́ wa sọ́nà. So torí ìwé tó sọnù yìí àgbúdò níbi tó wà. bàbá nítorí Ọlọ́run nítorí Ọlọ́run ìyẹn máa le fún wa díẹ̀ ṣé bẹ́ẹ̀ rí wa ẹ̀rí kúbìnrin ni wa àti ń there is this particular wèrè ọkùnrin tó máa ń sọ pé kò kí ń jẹ́ kéèyàn kankan súnmọ́ wèrè obìnrin yìí àti ẹ̀mọ̀ gan bóyá òun ló fún lóyún. ẹ wò kò sóhun méjì tá a lè ṣe àfi kẹ́ ẹ ráwọn òòlù kó dé yáàyàn ṣé ẹ wá rèé tó fún lóyún òun níṣẹ́ tí ó ṣe lẹ́yìn ìgbà náà n lèmi ó béèrè lọ́wọ́ àwọn ọlọ́mọdé bóyá wèrè tó yà wọn wèrè ayé ni o tàbẹ́lẹ̀dá rẹ̀ ń kọ́ mọ́ wá látòdì ọ̀run. ẹ wò ẹ wò ẹ bàbá ó dà pé ẹ understand content try láti ní pé ká ṣe. yes ṣe rí wèrè ẹyọ kan ẹyọ kan ṣoṣo àti súnmọ́ iṣẹ́ gidigidi gan ni o ká tó wá la fẹ́ mu ẹ wá ní pé ká mú òdìdí wèrè méjì méjì tán tán tán ọkùnrin tún wà nù ẹ̀ báwo la ẹ fẹ́ ṣe é. àárí o àti wọn látàárọ̀ àárí o. ẹ mọ ọkọ tá a máa ṣe bí a kò bá tètè dé láàárọ̀ la ẹ̀bọ̀ ẹ̀yin ni kẹ́ má pẹ́. ilé bí mi ṣe fún mi máa ma máa ètè dé káàkiri. a máa rí ọ náà ṣe ní. àmì o àmì. àṣà tẹ bá pẹ́ dé lọ́la o. pẹ̀lú ọ̀rẹ́ mi. ìjókíjó báyìí níjọ asínwín ìrùnkùrìn báyìí ni wèrè ń bá wọ̀ lù ìwọ orí tó kẹ́ ọmọ àdùnní níbikíbi tó bá wà báyìí kó já wèrè nítorí kọ́ṣẹ́kọ́ṣẹ́ báyìí ní fìlà kọ̀ṣẹ́ níbikíbi tó bá wà kó já wèrè ní o kó já wèrè ó dijọ́ tí ẹ jáwọ́ mi tó bá di ààyè padà kó tó gbádùn bẹ́ẹ̀ ni kó rí. ha ha ha ha ha ayé nìkà ayé ṣòro èèyàn burú kí ni tọmọ òun ọba ṣe fún wọn gan tó o fi wá bínú débi wípé ọba nǹkan jẹ́ nǹkan ti bàjẹ́. ẹ jọ̀ọ́ bàbá ẹ ṣàánú mi ìgbà ẹ̀mọ́ ni. ìgbà ẹ̀mọ́. ìgbà ẹ̀mọ́ ni ẹjọ́ torí Ọlọ́run. kọ̀tán ní ìsìn òkété rẹ̀ dípa alátẹ̀tán ọwọ́ akáwọ́ lórí ń kígbe yéèyé ariwo ọ̀dà kò burú ẹni tó ṣe oògùn yìí fún ọ ṣé mo lè rí. lẹ́yìn oṣù méjì tí wọ́n ṣe nǹkan yẹn fún mi tí mo padà lọ sọ́dọ̀ wọn tí mo bá nǹkan míì lọ síbẹ̀ tí mo gbọ́pọ̀ ti ṣaláìsí. bàbá ti kú ṣìkàṣìkà ọ̀ràn ti ọ̀la kò burú èmi ò sa gbogbo agbára tẹ́lẹ́dùà fún mi bọ́bá wà ní níwòyí ọ̀la ìwọ padà wá béèrè bọ́bá ti jẹ́ ìlú mọ́ ọjọ́. ìjọba bá ìjọba ọmọ ẹ ṣàánú mi gbogbo ọ̀nà tẹ bá mọ̀ pẹ̀lú bá mi gbẹ̀gbẹ̀ ẹ daṣọ àṣírí bò mí ẹ bá mi ṣe kàlẹ̀ ẹ̀yà ìjọ torí ọlọ́run. èmi ò ṣe gbogbo bí mo ti rí sọ́gbọ́n. ṣé bàbá seriously èmi ò wala to tó kóra ẹ sí ẹ lórí ọ̀rọ̀ ìwé ìṣègùn tó wọn káàkiri ẹ àmì kí ló le tó báyìí. má bínú sí mi ọkọ mi ah. má bínú sí mi. mi ò bínú èmi ò bínú ó kàn jẹ́ pé wàhálà yẹn ti pọ̀ jù ní wàhálà tó ń fira ẹ ṣe ti pọ̀ jù fẹ́mi wàhálà yẹn ti pọ̀ àti pé ṣe lò kàn tiẹ̀ ò ráyè tèmi mọ́nulé ṣé o rí pé gbogbo nǹkan tí ó ti ń yẹ ó ti ń dàrú kò rí bó ṣe rí tẹ́lẹ̀ ni i mean kó ń jẹ àárọ̀ tó ṣẹlẹ̀ ń sìn a máa lọ bíi aago mẹ́wàá sí aago mọ́kànlá kò dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. má bínú mo máa adjust ara mi àdúrà kò tó kàn wọn bá mi gbà ń sìn ni pé kí n rí oògùn tí mò ń wá tí n bá ti fi lè rí gbogbo pé mi mo stress ara mi mo ń ṣe kí gbogbo ẹ máa end ìwọ kan ní kí n bẹ̀ ń gbé kó jọ kó kó ní sùúrù fún mi. òun náà gbọ́rọ̀ tó sọ lẹ́nu ẹ́ kí n máa bẹ gbàdúrà koríwo ìṣègùn níbo ló fagbára ọlọ́run sí ṣé o pé ìgbàgbọ́ ẹ ó kéré gan ó kúrú kí n máa bẹ gbàdúrà koríwo ìṣègùn mo ti gbọ́ jágbó bó ṣe fẹ́ nìyẹn màá máa bẹ gbàdúrà no problem. jọ nítorí tọ lọrun ok ọmọ kan jẹ́ kí n ti sáré rush lọ sí kitchen lọ bẹ prepare nǹkan tó máa jẹ. Hmm? oríṣiríṣi oògùn mo sì ti lò fún ṣùgbọ́n nígbà tó ṣe díẹ̀ lọ́ba panu mọ́ ni ọ̀sán kankan mọ́ wá wò ó sórí bó ti wà wọn àsìkò yìí gangan ń ló gbọ́dọ̀ fọhùn torí ìwé tó fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ìwọ ló sì gbọ́dọ̀ bí. gbogbo ìgbàkígbà tọba ti wàá fọhùn èmi òkùnkùn yára pè ọ́ lórí aago kí wọn náà sì tètè súré mọ́ bọ̀ wá sọ́dọ̀ rẹ̀.

ẹ̀wọ̀n mi ò mọ wàhálà tó kún rẹ̀ sí lórí ọ̀rọ̀ oní àwọn ọmọ àwọn ọmọ yìí o. à ah, ṣèmi wà ló ya létí lápá ìwọ ló ya létí lápá wo èmi ti fẹ́ gbé ẹ̀sọ́ àwọn èèyàn bàbá ẹ̀ o wọ́n dẹ̀ ti sọ pé dandan àfi kíyàwó ẹ̀ wá búra ní òòṣà. bẹ́ẹ̀ ni rà torí kí ni. <laughs> ṣebí mi ò sọ fún ẹ èmi ti kà wò ó gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe wọ́n ní Fọlájọmí ò lè bímọ kò tẹ̀ fẹ́ kíwọ náà bí kò sùn kò kẹ́kẹ́ni tí ó bá sùn ó sùn ìwọ ẹ ti sọ fún ẹ alábàárà méjì ìyàwó ẹ àjẹbẹ nìkan àjẹpọnbele. àjẹ ní àwọn tẹ. bẹ́ẹ̀ni àjẹ ni èmi ti kà á ó ti ká nítorí ẹ̀ ló ṣe ń ra kan wá fún mi kémi ò wò lẹ́ẹ̀kan bọ̀ torí ẹ̀ bí mo ṣe wá sun bí lánàá àná làwọn èèyàn bàbá ẹ̀ ṣèpàdé ó ti ara ti fún. àti níyàwó. àjẹ́ ni ó dóṣù kan lẹ́yìn ló padà bọ̀ sínú ilé àjọmọdé bàbá ẹ̀ ẹ̀ ló sọ fún mi. ti yá ṣó ti wà ókè. má fọwọ́ kàn mí wéré wéré má fọwọ́ kàn mí wéré wéré má fọwọ́ kàn mí. má fi ọkọ kan o ò tí ì wo ara ń kọ burúkú kódà ó lè gé ọ jẹ eh. Eh, bẹ́ẹ̀ ni ó lè gé ọ jẹ ìgbà tẹ ṣe bí ìgbà tẹ pè mí lórí fóònù ẹ sọ fún mi pé ara ẹ ti ń yà. bí mo ti wí nù lóòótọ́ nígbà tí mo pè ọ́ ara rẹ̀ ti balẹ̀ dáadáa káwa ní bí mo ṣe pè ọ́hún ló súré tètè lọ tara ṣàṣà dọ́dọ̀ mi ni. mo mo sáré kódà mo tún bọ́ lẹ́nu mọ́tò ọgbọ́n mo tún gbọ́kadà bẹ́ẹ̀ ṣe pé yẹn náà ni mo ṣe ń rọ́ọ̀ṣì bọ̀. ebe mi àti ẹ àjìjọ dọ̀wẹ́kẹ̀ títí lè ń fi mọ́ ni lójijì lọ́ba tún múná lọ ni mo bá súré mo bá pè yọ ọ̀sùn kọ́ wàrà ń kalẹ̀. ẹ ẹ jọ bàbá kí ni kí ni nẹ́ẹ̀sì ń sìn kí la fẹ́ ṣe ń sìn ẹ jọ. ojú rẹ̀ sì jojú ẹni mímọ́ àsìkò ìbímọ rẹ ti tó o fábì tó o bá fẹ́ kára arábìnrin gbádùn sórí ọmọkùnrin tó fún lóyún ọmọkùnrin náà ó gbọ́dọ̀ wà lórí ìdúró torí òun gan-an ni yóò fọrí fún un mo sì mọ̀ pé lẹ́dùá ò fún wa sí kódà gbogbo agbára tá a ti gbé wọ̀ gan-an ó ti tó láti jẹ́ kó gbádùn yóò sì gbádùn. ẹ wò ìyá ọ̀sùn ǹjẹ́ ilé mọ̀ wípé arákùnrin wèrè wọn hmm. tí wọ́n jìjọ wá sọ́dọ̀ mi hmm. gẹ́gẹ́ bí àyẹ̀wò tí mo ṣe lórí àwọn méjèèjì ẹ mọ̀ jẹ́ ntàn yín àwọn ò nílẹ̀ fi ń yé mi wípé ọkùnrin wèrè wọn nǹkan ló fún lóyún o táwa ló fún lóyún. Oh, mo dáràn bó gbé o. lẹ́yìn eh, in fact ah, ah, shopping ni mo. no no no no no no enjoy ara ẹ to the fullest ni. shopping ni mo fi gbogbo holiday mi ṣe mm-hmm. ọ̀rẹ́ mi tí mo ṣe ń bọ́ sí shoprite ni mo ń ṣe window shopping ni mo ń bọ́ sínú store ni mo ń pick nǹkan tó wù mí ọ̀rẹ́ mi ṣorí channel mi mo ti ń wà for a very long time tí mo ṣorí channel yẹn báyìí mo kàn sọ fọ́kọ mi ni pé olówó orí mi sori channel yóò máa rà fún mi lábá tún ń lọ lásán lọ mo tún rí wristwatch mi and bangle mi mo ti wọn for so long mo tún ṣe ní mọ́tà ọkọ mi olówó orí mi ò máa lè tún ní choice ó máa tún relé fún mi kẹ ah, ah, mo tún ṣe pick ẹ̀ nìyẹn ọ̀rẹ́ mi sọ so fun as. Um, èmi náà ti ń wẹ̀ látàárọ̀ ṣọ́ra gan ọwọ́ yìí ah, mo ò rẹ̀ rí ilé ayé mi. wow ṣó láìkẹ́ ni. àmú ah, láìkẹ́. um actually what happened is um, oh three fifty thousand ọkọ mi rà so what i will do is i will get you something similar to this because o ò lè rárá ilé but màá bẹ get something similar to it má worry. <sighs> jọ nítorí ọlọ́run ọ̀rẹ́ mi ṣé o ò fíò pé gbogbo àwọn expenses tí ò necessary tó ń kó ọkọ ẹ sí lọ́tún lọ́sìn yìí ṣé òfin pò lè jẹ́ kó wò ta tàbí kó bóbìnrin mi lọ pátápátá kó má rí mọ́. mi ì gbọ́ láṣẹ láṣẹ. yìí. wọn ò bí dá ọkọ ti tèmi. mo jẹ́rìí ọkọ mi ọkọ ti tèmi. kò ní common girlfriend not to talk of pé mo máa máa lọ máa ṣe ṣìnà níta. Mm-hmm. babes yes, sórí ọkọ mi mo trust ẹ as in kò sí obìnrin kankan tó lè ṣe anything fọkọ mi tó lè wù lẹ́yìn èmi what are you saying ọkọ tèmi fẹ́ o tí mo mọ̀ kò tiẹ̀ sí nǹkan kan tóbìnrin kankan lè ṣe fún tó lè jọ ọ́ lójú ṣé oúnjẹ tó ń jẹ ni ká sọ ni ká tó wá gbìyànjú pàṣẹgbẹ́ kan ṣé ti bedroom wa àwọn high level tí mò ń gbé lọ lórí bed tó kò sí ẹ̀dá obìnrin kankan kò mí tí ìrobìnrin náà tó lè ṣe rere tí máa ń ṣe fọ́kọ mi tó lè ṣe fún babes just forget about that <laughs> ọkọ mi kọ́kọ́rọ́ tó ṣe àtẹ̀lé tó tì owó èmi kìíní ló wà so forget it. mo gbéèdì fún ẹ ah, ẹ jọ ń torí Ọlọ́run ìyá wa oníkọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì ẹ ṣáà rọra máa ṣí kéde rọra máa tì í dẹ́ẹ̀dẹ́ẹ̀ mìíràn o. lady tí ẹ bá mọ̀ ẹ́ ó dàbí ní ẹ jọ ń torí ọlọ kí ni kí mr olùkúgbà nínú gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. àìsáyà o àzùnọ̀rẹ́ mi ó dà kí ọba jáde o. It's the, the sweet music, yeah, yeah, yeah. To my peeps and my darlings. Hey, if I don't, they see shop. Ìyókù okay if i sleep they wake up iyoku kere. if i don't they kit up iyoku kere. and if i don't they thank god i go dance kò kéré. moyin ṣé màá wọn nice cup yẹn rí ni tó tẹjú mọ́ ọ bẹ́ẹ̀ yẹn. ta ni kọ́pù èèyàn kúrẹ́ máa lọ́rùn ọkọ ọ̀rẹ́ mi fọlájọmí òun nìyẹn pẹ̀lú kan náà junior staff wa. ẹ kí wàá nìyẹn ní í ṣe pẹ̀lú èmi àti ẹ jẹ oúnjẹ tó fẹ́ oh so kò ní mílì kankan sí ẹ definitely o lè ṣòro ẹ fún mi náà nìyẹn. kí là ń sọ kí ló ń sọ. flashy cars plenty money big mansions what is your palava. Good morning. Ta ló ń kí pé kó good morning? Ta ni kó kàárọ̀? Wọ́n níta ló ń kí ta ni kó kàárọ̀? Ìwọ olórí burúkú máa ṣàǹfààní ìwọ ọmọ jàtìjà tí ẹranko lásán ìkejì ajá ẹ aṣẹ́wó wo jẹ́ kí n sọ fún ẹ ó rò bóyá ò lè gbọ́kọ́ mi àbí no kò lè possible fún ẹ kò tí ẹ ń ṣe eré gbére bíi ti tiẹ̀ báyìí ló máa gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́. kí ló ṣẹlẹ̀ ṣíṣe ni pé kí n kí ẹ káàárọ̀ ni àbí òun làwọn orúkọ tíyà àti bàbá mi sọ mi tó wá ń pè mí mo fọwọ́ wọn bàbá rẹ o kí ló dé kí ló ṣẹlẹ̀. wo jẹ́ kí wọ́n sọ fún ẹ gbogbo ranù tó ń ṣe ó dá lójú pé owó yẹ ẹ òun ló máa fi bá. bẹ́ẹ̀ ni orí burúkú ẹ̀ sọ̀rọ̀ ó rí pé òkò ní ìwọ tó ń sọ̀rọ̀ ìyẹn ìwọ náà so ìwọ lè la inú ẹ gbàgà kó sọ pé wọ́n fẹ́ gba ọkọ ọmọ ẹ lọ́wọ́ dábì lóhùn èmi rò wípé o sọ wípé kọ́kọ́ wọ ìgbésí ayé ọkọ ẹ ọwọ́ ẹ ló wà ṣe bó máa wá sọ́fíìsì o máa máa sọ̀rọ̀ èmi o kò sẹ́ni tó lè gbọ́kọ́ mi o ọkọ mi o tèmi ni o kinní kan o àwọn kan o so ìwọ lè máa sọ wípé wọ́n fẹ́ gba ọkọ mọ́ ìwọ lọ́wọ́ dábì lóhùn òun kò pònú ayérada yẹn òpònú yẹn tó bá ń wá òpònú ayérayé ìwọ gangan ló yẹ kó máa pè à ń bẹ̀rù alájà ajáwó òbí yóò ná bẹ̀rù ṣé orí oyún inú mi mo ò bó máa ṣe tẹ́lẹ̀ ní ọlọ́wọ́ yìí mo ti dé ṣọmí mi ò gbé àpótí dé o mo ti gbé táwọn mi mo lè báyìí kò sí ìjà láìjà ẹni tó lè ṣe oyún inú mi èmi máa fi fún ọkọ ẹ ìwọ ni kò múra kò tètè lọ ní tiẹ̀ ẹ̀gbọ́n. iṣẹ́ tó gbé fún mi kò rọrùn rárá o iṣẹ́ ọ̀hún lè pọ̀ òrìbọ̀ mi ti rí ni iṣẹ́ ọ̀hún ni mo ṣe mọ́jú tó mi yé ha báyìí ṣó wá rí ọmọ tó gbéṣẹ́ ẹ̀ fún mi yìí ọmọ òun ò ṣe pa rárá o nǹkan kan la lè ṣe fọ́mọ òun àfi ká fi àìsàn kan tí ó mọ wò títí láéláé tí ó sì ní lè wò tán. bàbá hmm? ah, ẹ wo ṣe ni kí ẹ bá mi jà ní wèrè. Hmm? ká jà ní wèrè kó síwìn wọgbọ́n lọ kó síwìn wọjà. <laughs> oríṣiríṣi wèrè ló wà sórí àwọn nǹkan tá a máa mú tá a máa fi yá yẹn wèrè oríṣiríṣi ló wà inú wọn omi ilé wọ inú wọn wá rè é omi ò lẹ́rọ̀ o èmi ò wá mi ti wọ̀ fẹ́ mbẹ́ o. ṣé ilé tí ò lẹ́rọ̀ yẹn gbọ̀ngbọ̀ngbọ̀n lèmi fẹ́ kó má lẹ́rọ̀ kó ṣàwọn ẹ̀ lọ bẹ́ẹ̀ ìyẹn gbọ̀ngbọ̀n ni mo fẹ́ bàbá. èyí tí ò lẹ́rọ̀ ló fẹ́ Fọlájọmí èrò lọ́bẹ̀ẹ́gbẹ̀gí o bọ́ọ̀ bá rò ó dáadáa bó o bá lọ ṣe <laughs> nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn rẹ o kò lẹ́rọ̀ kò lẹ́rọ̀ náà nu o. bàbá mo ti rò ó mo ti rò ó kọjá bí mo ṣe lè rò gan mo ti rò ó pa ẹ bá mi yá ní wèrè kó sí wọgbó lọ ẹ ṣe wàá bá mi ṣe tọkọ mi mi ò fẹ́ kó wojú obìnrin kankan in fact obìnrin kankan kò gbọdọ̀ mú mọ́ níta. sórí tọkọ rẹ nǹkan kékeré nù àmọ́ ni kò wá rẹ rẹ sórí tẹni tó oníkàyà wèrè kíákíá ni iṣẹ́ kan wà bẹ tí wọ́n ṣe fún ẹ ẹja kíká láfi di iṣẹ́ ọ̀hún bàbá tí wàá ṣe fún tán ọ ya wèrè nù o yóò ya wèrè gbé ni irú oyún lèmi nílò bá ìlú tiwa àti ilé tèmi tiwa àwọn ológun mi ogun kalari àwọn ọmọdé káyà yẹn wẹrẹ àbí kéèyàn ò ṣe wọn àbí kéèyàn ò rè wọgbó. bàbá wọn ti ròyìn yín. èmi ni. wọn ti ròyìn yín. <laughs> ọ̀dà kó o mọ̀ mi sọ́ọ́rí bàbá tóbi ńlọmọ o bàbá tí kí bàbá mi ni ọmọ alágbó agbọ́mọ̀gbọ́ ọmọ alágbó bẹ́ẹ̀ wù ṣe kélé ọmọ ẹkùn tí ń fi torí torí ọmọ ẹkùn tí ń fi tìrì jùrì torí bàbá mi kò mọṣẹ́ méjì ìmọ̀ yáyàn wèrè ni lọ bèrè láàrin ìlú tàwa yìí nígboro lẹ́yìn èèyàn tí bàbá mi ti yàn wèrè ó lé lógójì èèyàn ah. bàbá mi wá fiṣẹ́ lé lọ ṣé o mẹ́mẹ́gbẹ́ mi gan bàbá wèrè lẹ́mí gan ni. bàbá ìjọ ṣé mi sí ìbùsà. ṣé o gbọ́ pé tí pè mí ń gbòòrò ni gbogbo àwọn tó pè mí ń gbòòrò bàbá ya wèrè bàbá ya wèrè bàbá ya wèrè bẹ́ẹ̀ tí pè mí nù èmi wọn ò ní sẹ́mi jùjú kí n yà yẹn wèrè lọ bí wọ́n kò bá ṣọ́ra gan bá yẹ ni wẹ́rẹ́ tán mo tún lè yàwó gan wẹ́rẹ́. bàbá ẹ lè ṣe yẹn fẹ́mi nà ọmọ tí yín lèmi nà kọ́sọ́mà yín ni mí ẹni ò ṣe kankan fún yín nà. Ah, èyí tó ti pé ojú ọmọ mi náà ni òní yẹn wá yẹ wẹ́rẹ́ ṣọgbọ́ ṣùgbọ́n tó bá di ìrọ̀lẹ́ ọ̀la kó wá wọ́n parí iṣẹ́ òun fún ọ ìdíkùnrin wẹ̀rẹ́ dirú wọ́jà ó ti jẹ́ wẹ̀rẹ́ látàná yóò jà títí láéláé ni kò sí ilé olóògùn ọ̀dọ́ lè gbé lọ́jọ́ tó jẹ́ pé yóò gbádùn ìwọ́gùn ó tún yín láwọ̀ ó tún mú ẹlòmíì gan-an ti tún yá ń wẹ̀rẹ̀ èmi àmọ́ ìyá yẹn ń wẹ̀rẹ̀ o mi ni. bàbá òfò ẹni kí wá lọ́la. ó bá ti dìrọ̀lẹ́ ọ̀lẹ́ wọn ti parí iṣẹ́ rẹ. oríṣiríṣi ó tán. ẹ fọlá fọlá iṣẹ́ ìṣòro kí ni ìwọ ìwọ ó lè ṣe é sọ o aṣọ fẹ́ẹ̀ ó burú tó ti ẹ̀ sẹ́ǹpẹ́ o lè ya odidi èèyàn wèrè ó ya èèyàn wèrè mo dé bá gbé ọmọbìnrin bí ṣe lọ́fẹ̀ẹ́ tó. ó ṣe mi ayọ̀ ibi lọ́ọ̀fù lọ́ọ̀fù lọ́ọ̀fù lọ́ọ̀fù yìí náà ló sọ títí títí dọ̀gbẹ́ nífẹ̀ẹ́ tó ti sọnù síkú tọ́nu tí wọ́n náà rí yẹn bí lọ́ọ̀fù kí ni ẹnu yẹn náà kì í ṣojú lásán ojú lásán kọ́ yẹ bẹ́ẹ̀ mi sọ fún ẹ mo sọ pé tí n bá fẹ́ nu ìgóbì fún ẹ̀jẹ̀ kó má gbà àmọ́ tí n bá fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó gbà á sọ́tọ̀ àbí bí òbí fẹ́ <laughs> just keep shop, okay. but just just don't say anything. lágbàjú bàbá tiẹ̀ à ọkọ mi lọ́hùn kọ́lọ́gbọ́ ọ̀kẹ́ á ti dàgbàjú kòkó sọ́dún ẹ̀. ìyá ọ̀sùn gbogbo nǹkan tá a nílò pátápátá ni mo ti ṣètò ẹ̀ àsìkò àti bímọ ọmọbìnrin ọ̀hún ti tó báyìí o. ìyẹn ní báyìí ó da ìyá wa ẹ má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ arákùnrin ọ̀ tẹ̀lé mi ní báyìí torí ìwọ lọ́ọ́ fọ bí fọmọbìnrin yìí ó yá ìdè tẹ̀lé mi ká yìí ìyá ah, ẹ ẹ̀yin àti ìyàwó ẹ jókòó à ń bọ̀. tẹ̀lé wọn tẹ̀lé wọn tẹ̀lé wọn ọ̀ṣọ́ àfọwọ́ṣe jẹ́ ìmá lọ́nà lọ́nà gbogbo òun lẹ̀. òṣì ṣìràtà àjọkùn sàn láàrin ajé nínú mi pẹ̀kọ́ bí èjẹ múmùkúmù wá le eléyìí ò lè jọba nígbà tí wọ́n fẹ́ mi báyìí <laughs> tọ́gbẹ́mi délé àwọn èèyàn ọkọ mi sọ pé èèyàn lè gbẹ́rù ẹlẹ́rù wálé. ẹrù yìí mọ̀ ọ̀sẹ̀ rù ẹlẹ́rù ẹrù wèrè mọ́ ni torí ìṣesí arábìnrin tó gbé ẹrù tó lọ rì mọ́lẹ̀ ó jọ ti asín tàbí talangan ẹ̀yin náà ẹ̀ wò wò ni ẹ ti ẹ̀ túkẹ́ yẹnú ẹ̀ wò. ẹ̀yin ti ẹ̀yẹ̀kan tó wà nú ẹ̀ wò. ọ̀ṣun fúnkẹ́ ọba má ti gbérò ẹlẹ́rù wálé. mi mẹ́mẹ́. ìwé nù. ọ̀ṣun fúnkẹ́. ìwé ògùn rèé. ìwé ògùn. àṣírí ńlá ọ̀ṣunfúnkẹ́. ó yà mí. ìwúlò ewé àti egbò ló wà nínú ìwé yìí ọ̀ṣunfúnkẹ́. ìyá mi ṣé wọ́n á rí báyìí pé atorí nǹkan ṣe nǹkan ni ọlọ́run ó lè jẹ́ torí tiwa lẹ́yìn tó gbé ẹrù sí gbé wá síbẹ̀ tí n bá sì tètè gbé e. mo sì ń wò pé tí ọ̀sẹ̀ yóò bá fi kolẹ̀ àwọn lábọ̀dé tó ní ilẹ̀ ibi tárábìnrin wèrè lọ rí báàgì wọn ó bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́ lórí ilẹ̀ náà torí wọ́n ti jáyan rìn àti bíríkì sí ẹ̀gbẹ́ rẹ̀. dúpẹ́ lọ́wọ́ elédùà o dúpẹ́ lọ́wọ́ elédùà ṣó mọ ohun tá a ṣe ọ gbégbé ọ lọ tọ́jú rẹ̀ sínú ilé pẹ̀lú báàgì nítorí àá lè sọ ẹni tó ní ó lè padà wá. ṣé ẹ̀yin gbé padà fún mi ọ lọ tọ́jú rẹ̀ dáàbò. Ah, abẹ́ mi lédùà ọba torí ìkànṣe kan fábíyì sórí inú ìwé yìí ibẹ̀ mo ti rí ohun tí mo fi ṣe ìwòsàn fárábìnrin. Hmm. ìyá àkókò tuntun inú ìwé ìbákan náà òun ni mo fi rí ohun tí mo fi ṣe ìwòsàn fárákùnrin kejì tó fi gbádùn ẹ wá rí pé elédùà tó sùn hmm. kábíyèsí elédùmarè ọ̀pá tó jọba lọ. Hmm. Fọlájọmí. Mm ìwé ògùn tó ń wá kiri rèé o gbà lọ́ọ̀ mi. ìyá ọ̀sùn ẹ ṣe mi dúpẹ́ ẹ kú àdúró tì mí ọlọ́run ọba sùn mí lẹ́sùn mi bá. níjọ́ àná o dúpẹ́ fún. ẹ bá mi ṣe àṣẹ sí ọ̀rọ̀ ẹ̀. gbogbo ara mi àtẹlẹ́dàá mi ló ṣàmì ẹ ṣeun ìjọ àyè dúpẹ́ fún. ẹ ẹ ṣeun ìyá wa ìyá wa ẹ ṣe mo dúpẹ́ ọ̀ṣun agbé àṣẹ iṣẹ́ tọ̀ṣun bá ti parí òun náà màmá gbé wá sọ́dọ̀ yìí àṣẹ ní ṣàṣìdì àṣẹ ẹ ní ṣìṣe ẹ ṣeun bàbá wa ẹ èmi ò máa bínú mọ́ <laughs> ọlọ́run má ti gbèjà mi ṣé bí olórin kan ló kọrin alábí <laughs> alálùbáríkà ọmọ ó ní bọ́lọ́hún bá ti gbé ìjà ẹ̀dá ìjà ẹ̀dá kí ló lùwà ẹ̀mí inú fún ìlú fún un bọ́lọ́hún bá ti gbé ìjà ẹ̀dá ìjà ẹ̀dá kí ló lùwà ẹ̀ ń sáré fún. <laughs> Ah, mẹ́mórì yín lágbára. <laughs> ọlọ́run ti gbèjà mi. mami gbèjà wa. gbèjà wa ṣèbó pálọ̀ lójú tó ti àwọn òtọ̀tùpá lè wa àwọn òyìnbó lè wa yàtọ̀ sáwọn kan dúdú ọgílì dúdú lẹ́yàrá ọmọ àwọ̀ àwọ̀ táyé ń fowó wá ọlọ́run gbé fáwọn ó gbé fún lọ́fẹ̀ẹ́ lóru báwọn kan bá kú pàtó yìí gbogbo àti inú bàbá ní balabala bí àti Jonathan ìra mẹ́ta ni wọ́n fi ń ṣe ibi ibi step by step ní bíláàgì wọn ó yẹ jẹ́ àlọ́gbọ́mọ. ẹ wò mo fẹ́ kẹ́ ẹ ṣe sùúrù ẹ rí sùúrù tẹ̀ ń wò òun ni bàbá ẹ sọ ẹ dákun ẹ jẹ́ á ní sùúrù orí ọ̀tí lẹ́lẹ́ ẹ dákun. sùúrù la ṣe o. àwọn òkòkò ló fi síbẹ̀ wò ẹ jẹ́ kémi lọ gbé ní ìfẹ́ kó ṣe wà láti ṣe ti lálẹ́ ẹ jẹ́ lọ mọ́ mi jẹ́ ẹ àmàlà tó gbóná bẹ́lẹ́bẹ́lẹ́ ni màá rò. rárá rárá rárá bẹ̀rẹ̀ rárá bẹ̀rẹ̀ sáré wọ bẹ̀rẹ̀. Dágbọ́n bàbá ní bàbá lúwe ni kọ́lẹ̀ jẹ́. Kílè ah, tó wá domi sórí ìwé mi báyìí. Ah, ṣé mo mọ̀ mọ̀ ni? Àǹtí ah, tíṣà bá fẹ́ náà mi ní skul kọ. Ẹ̀yin ìwọ́de ló wá mọ̀. Ẹ wá náà kí ló ń fariwo ń bì báyìí? Fọlájọmi, kí ló mú ẹ domi sórí ìwé ọ̀rẹ́ rẹ? Dádì mi, báyọ̀ tí mò ń wá níjẹta, ṣáléwá ló tọ́jú rẹ̀ títí ṣàfihàn mi mo dẹ̀ ní báírò. àṣé ah, mo ti bẹ̀ mo dẹ̀ ti dá báírò ẹ̀ padà fún ẹ. Fọlájọmí ìwà ìka ló wù yẹn ṣe bó sì ti dá báírò rẹ padà fún wọn o sì wá mú mi ò dá sórí ìwé rẹ ah, ọmọ mi jọ má bínú jèrè ó yà bẹ̀ ní kó má bínú. má bínú. ẹ ṣe tó gbà tó bá ti jọ ẹ máa wá wọ ẹ. ó dá ó dá ọmọ mi ó dà wọ. Fọlájọmí. Fọlájọmí nǹkan tó ṣẹlẹ̀ láyé ni pé yan kì í fi ìwà ìkà san ìkà. ọ̀rẹ́ rẹ̀ dẹ̀ ní sadé wá. ọ̀rẹ́ ẹ̀ ti bẹ̀ ó ti ní ọmọ bínú mọ́. láyé yìí ká ní ṣèkàṣèkà bá mọ̀ pé ìkà ò pé ni nǹkan tóun bá jẹ òun máa san ní bíbí ni ẹni náà ní hùwà kà mọ́. ìwà téèyàn bá wù láti kékeré òun ló máa bá a dàgbà má ṣe hùwà kà mọ́ o kí lè jẹ́kọ̀ọ́ fún ọ sọ gbọ́ kó o máa mú un lò. <laughs> Ha ha ha!